ok mo ìwọ mi gbé ẹja ńlá. ẹja ńlá. ìwọ mi gbé ẹja ńlá ẹ bẹ̀rẹ̀ tí mo rí. àwọn tó láwọn onísùfì ò well i'm not against anybody tó ṣe kọjú ní pé mùsùlùmí lèmi mo sì gbàgbọ́ nínú kan ṣoṣo ọlọ́run ọba àtànábì sàlám ànábì òsì sọ pé ní ká má ba ẹni tí èṣe mùsùlùmí gan ṣe ká tó wá ní wá wá ní òkè o èèyàn kan súfí èèyàn kan tìjàníyà èèyàn kan ọlọ́run ọba nìkan ló mọ ẹni tí ó ń sùn tó ọlọ́run ọba ọlọ́run ló mọ ọkọ̀ ọ̀rọ̀ wa alimusulima kuli musulima yẹlimu musulmi anabi sallallahu alayhi wa sallam anabi sọ pé musulmi lè ọmọ ya musulmi wa sì gbọ́dọ̀ ṣàbòsí síra wọn Ọlọ́run sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa tẹsimu bihabulilayi jamiya wala tafarroku wọ́kúrú ní ìmọ̀tàlọ́hì aleikum. ìwọ mi gbẹ́jà ńlá o mo kàn ń lọ ni mo bá rí wọn ye. ọlọ́ni ẹ di okùn èmi ọlọ́run bá mú wala tafarroku ẹ má pín yẹlẹyẹlẹ ń díẹ̀ wọ́kúrú ní ìmọ̀tàlọ́hì aleikum ẹ lọ rántí ìdẹ̀rọ ọlọ́run bá léyìn lórí ìdíkùntùm àdá àfàkànlá bàbá ìnà kùlùbìkù torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wà tẹ́lẹ̀ kọ́lọ́run bá àlejò ọlọ́kó tó gbé yín wá tògẹ́dà kẹ́ tó dì kan náà èmi rẹ o èmi ọmọ yìí o látọrọ ẹbí ọmọ ládìí ultimate one àwọn tiẹ̀ tún ti fún mi lóko tuntun wọ́n ní labaika the apostle aka àfa onítẹ̀síbí àtàlásọ funfun tó tọ́ba àwọn Sister Mansura, Umu Zainab, Umu Zainab, Umu Zainab, wa Nafisa, Masha Allah, wa Latifa, wa Latifa, our kids are not here yet. They must come. Ara àwọn brothers tán máa ń wálé wa nígbà rẹ̀. Bẹ́ẹ̀ni tá a jọ wà ń bẹ̀. Wọ́n là ìfẹ́ rẹ̀ yàn. Life and direct tí gbogbo wọn jẹ̀ tá a sùn sínú pálọ̀ tí ò ní gbẹ̀sẹ̀ mọ́. Wọ́n là ìfẹ́ rí yàn pé bí ajé ẹlẹ́kùnkùn la ṣe máa ń kọ́ra. And I, I can't count the number of times this brother and others used to come to our house then tí wọ́n jẹ tí wọ́n mu látùkí látùkà yọ túká eh. a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lẹ́nu pé ńgbà tátùká lọ́jọ́ kìíní àná àtúkà pẹ̀lú ìbànújẹ́ àtúrà lẹ́nu in fact all prepared for i'm just walking by and i met him pẹ̀lú ìdùnnú tá a fi túká lọ́jọ́ kìíní àná ìdùnnú náà la tún fi ríra lẹ́nu torí pé àṣìṣe ẹbí pamọ́ ara wa ẹ lè sọ ní pé wọ́n ti gbéra wọn lọ hòtẹ́ẹ̀lì ẹni pé oríṣiríṣi pátá ní áńgì síbẹ̀ so ẹni tó bá wọ ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ alimuhim alimuslim abdulhakeem i'm so happy to see you ọlọ́run ọbọ ó jẹ́ kí inú wa ó mọ ọdún àwọn ò sì kí n criticize because islam ò sọ pé ní ká criticize ara wa ọmọ àyá ni wá so ẹ̀yin tẹ́ bá ń sọ pé ní èèyàn kan ní gbá èèyàn kan làwo well ẹ̀yin náà ò tí ì mọ ẹ ẹ ẹ lè gbèjà ọlọ́run ọba o ẹ lè gbèjà ẹ̀ẹ̀mọ̀ ẹ̀ẹ̀mọ̀ kan tó kọ sọ́lọ́ tó bá rí bẹ́ẹ̀ àní ṣe wáàsí fáwọn tí ì ṣe mùsùlùmí a lọ ṣe wáàsí tí ì ṣe mùsùlùmí pẹ̀lú ìtẹ́sà pé kọ́lọ́run ó yí wọn lọ́kàn padà tá a bá wá kó ẹ̀rí ọlọ́run sọ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní ìrẹ́ ànábì nínú oore tá a ṣe fún ọ ni pé arọ wa ẹ̀ ọ̀rọ̀ báwọn èèyàn rẹ wọ́n kún tàfọ́dún gọ́lídọ̀n kọ́lù láwùfọ́dún mí ní àolíkà tó bá yẹ wípé you are a kind of a harsh hearted person láwùfọ́dún mí ní àolíkà àwọn èèyàn rẹ ó ti sá fún ọ ṣùgbọ́n torí wípé ọlọ́run bá ọba àlékí ọlọ́run mọ̀ ọmọ ọlọ́run bá ọlọ́run bá ń rọ̀ ọ́ lọ́kàn gbogbo bó ṣe le tó ó ṣe olómi tútù tó ń pẹ̀tù sí wọn ah Allahu Akbar Islam lẹ̀sìn wàláì Islam ní ká àwọn onítorí àwọn ẹni ibi kúrò nínú Islam torí pé ọlọ́run ọba òjì àgbà Islam látara wọn àyàfi ni muslim my ẹ̀sìn ń wò very soon it will change for better pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀hẹ́n torí pé it is just a product of circumstance but pẹ̀lú ògùn ọlọ́run everything is gonna be alright inshallah ta. fred laki ọmọ ọlọ́run jẹ délé láyọ̀ o. pẹ̀lú ògùn ọlọ́run àtàlùbáńkà alátúláṣẹ ẹni tó bá ti ní mi ní délé ni mi ní dé bá ẹni tó bá ti ní iṣẹ́ mi ò ní ṣojú àáwù ìdí ò bá ti ṣojú ẹ̀yẹ̀ yóò ṣe yẹn ẹni tó lọ́ọ́ tó bá lọ́ wọ́n ní tẹ bá wálé wá ń gbà ń pé gbogbo yín mo máa ń nà gbogbo mọ́. ọlọ́run ní ìnà ṣáà ní akáwọ́ àlọ́tọ̀ gbogbo àwọn tó bá ti lóògùn ìdílé òdìdé bá ìnà ṣáà ní akáwọ́ wà ọlọ́mọ ṣì wá lọ́nà ọlọ́mọ ṣì wá lọ́nà àwọn kan wà tó yẹ ti kalẹ̀ ní bp bp ó dẹ̀ padà pa wọ́n kàkà bp ni wọ́n pa àwọn àwọn ò bp and we don't have any cause to regret at all mashallah struggles continue I won't hate anybody o hatred for none friend to all kò sẹ́ta kórìíra gbogbo gbogbo mùsùlùmí lọmọ ìyá wa bẹ́ẹ̀ni kódà ẹni tí ì ṣe mùsùlùmí ọmọ ìyá wa náà ṣùgbọ́n islam ò sì sọ pé ní ká mẹpín ní tí islam ní pé ká máa ṣera wa létí ni kódà ẹni tí ò bá ṣe islam èmi ò kéwu o hmm. ṣùgbọ́n ìwọ̀n bẹ́ẹ̀ kọ́ tá a rí kọ́ ẹnìkan ò wá lè torí pé òun ka kùránì jù mí lọ kóró kóun lẹ́kọ̀ọ́ jù mí lọ tó o bá lẹ́kọ̀ọ́ tó o lò ń kọ́. èèyàn lè ẹ̀rí táwọn afá máa ń sọ ni àwọn afá ni laysa kullu alimi mudaris wa kullu mudarisin alimin kì í ṣe gbogbo onímọ̀ ló lè kọ́ọ̀yàn àmọ́ gbogbo ẹni tó bá ti kọ́ọ̀yàn tó lè kọ́ọ̀yàn onímọ̀ ni. ẹlòmíì kẹ́tẹ́kẹ́tẹ́ ni ó kàn rú mímọ̀ ni kò mọ importance kò tiẹ̀ mọ usefulness kò mọ túmọ̀ ẹni tí ń ṣe kò mọ túmọ̀ ẹni tí ń ṣe pàápàá Hey, I have only come today to represent a boss who bears Abdulhakeem as well. Kirara Kirara yín orúkọ come back. Just came to represent a boss Abdulhakeem. Mo mọ̀ pé pẹ̀lú ògùn Ọlọ́run. Fa innama alẹ́ òsèré yìí sọ̀rọ̀. Innama alẹ́ òsèré yìí sọ̀rọ̀. Lẹ́yìn ìnira ìdẹ̀kùn ni ó tẹ̀lé. Kò sí Ànábì náà sallallahu alaihi wasallam. Òun náà fojú wí náà tó pọ̀. Ó fojú wí náà tó pọ̀. Ṣé rí àwa àwọn tá a bá kú lónìí náà má bí mùṣkílà kò sí nǹkan kan iṣẹ́ ọlọ́run ó tẹ̀síwájú ẹ̀yin ò ẹnìkan ò lè halẹ̀ mẹ́nìkan tó ìdí ni wípé ọlọ́sà ẹ̀ àbá ẹlẹ́kọ̀ọ́ kan wọ́n ní ábí ìmọ̀ kọ́ọ̀lá tó ń fi láì kàlíkì náà wá kẹ́yìfà fi náà ìdá máa kìlà máa kìlà wá kẹ́yìfà fi náà ìdá máa kìlà máa kìlà àbá ní ábí ìmọ̀ kọ́ọ̀lá tó ń fìláì káàlìkì náà àwọn èèyàn sọ̀rọ̀ òdì sọ́lọ́ so tó bá gbọ́ pé nìkan sọ̀rọ̀ òdì sí wa kò tiẹ̀ yẹ kó jọ wá lójú àfààní wallahi mo fọ́ lọ́wọ́n bá búra aláwọ̀sọ habal insanu jibiri la bẹ́ẹ̀ bá bá jìbìrì lù sọ̀ṣọ̀ rẹ̀ á rí àǹtí rẹ̀ á rí púrò rẹ̀ so eh, bàbá sheikh adam allahu akbar ọlọ́mọṣà bá kẹ́ wọn bàbá ní nánú bíláì zuna lábì máa lé wọn lẹ́sibí kúlù máa rọ ọmọ zòlá.

Miami wọ́n pé bíríkótó wọ́n pé bíríkótó wábì amúrí tàhádású wọ́n wá ní nǹkan míì tí wọ́n ń ṣe àyàsọ̀rọ̀ mi wábì kọ́tílì tàhádású èyí tí wọ́n ń ṣe ní pé wọ́n ń gbèrò àti pamí. a ò bá lé ìbìjà mọ̀ ẹ́ gbogbo ìkójọ́ wọn ẹ̀kọ́ nítorí lò. pẹ̀lú ògùn ọlọ́run justice for Mansura àbí wọn rẹ justice justice justice justice for Mansura my girls are already been humiliated they are oppressing them mm. they are already even my ẹ̀gbọ́n tí mo hate àwọn ẹgbẹrẹ ọlọ́run these kids are too small to go through those mental stress okay we when we are fighting to legal ẹ jẹ́ kí a mọ̀ ẹ jẹ́ wọ́n mọ̀ ọmọ bí ẹni bí ni ọ́ ẹ kọ́kọ́ rẹ̀ mi ta o àwọn náà bọ aṣọ ẹlẹ́gbìn wọn níta o torí pé mi ò pè wọ́n ọ̀tọ̀ lẹ́ni tí mo pè àwọn náà jẹ́ agbẹnusọ fún ẹni tí mo pè ẹ̀yin èsì ní ìkọ́ gbọ́dọ̀ gbọ́ sọ̀rọ̀ kọ́ mọ́ gbèsè ọ̀rọ̀ rẹ̀ èsì ọ̀rọ̀ yóò sì tàn ẹ̀ mọ̀ gbà lọ. أشهد أن لا إله